ẹ káàbọ̀ padà tó dé tóyin ètò wa Ramadan Kareem mọ̀rọ̀ pé ń gbẹ́nu àti wọn wa àwọn wa gbà Sheikh Muhammad Jamiu ti hami yò ìyanu ọlọ́run ọ̀nà bá ń yànnà náà rọ̀ nípa pé àdúrà ti gbà àwọn nǹkan tá a lè ṣe tábìlì àwọn òfin ní gbà tó kó bá ti ṣe àdúrà ká má gbígbà àdúrà náà ni wọ́n ń bá wa yanjú wọn á mú látòrí kónkón lókòtò a gbọ́dọ̀ kọ́kọ́ ní bẹ̀rù Ọlọ́run ká kọ́kọ́ palẹ̀ mọ́ bẹ̀rù Ọlọ́run náà ká kọ́kọ́ tẹ̀lé òfin Ọlọ́run ká wá kọ́kọ́ mọ tá a fẹ́ pè yín náà síwájú ká tó pè yín àti wàá mọ ọlọ́run nísìnyí bàbá. alhamdulilayi so mímọ̀ ọlọ́run ọba òun nìyẹn so téèyàn bá ti wá mọ̀ ẹ mà rí pé nínú mímọ̀ ọlọ́run ọba nínú àpèjúwe ẹ̀ òun náà ló fi hàn wáyé pé iná látọ̀ ìbọn láàyè kíbalù ìlàtọ̀ ìbá pé ọlọ́run ọba ọba tó mọ̀ ni láàyè kíbalù ìlàtọ̀ yìí bá kò ní gba nǹkan lọ́wọ́ ẹrú kankan àfi tó bá mọ́ hmm. so géèyàn tó lè lo ó máa ó gbúdọ̀ mọ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ nu tí a máa ń sábà gbọ́ pé imande nàdúà lóòótọ́ imande nàdúà ṣùgbọ́n kò tó èyí tí Ọlọ́run ọba ní tó fẹ́ bá ń sọ lénìí nínú ẹ̀ ni kan sọ yìí pé bó bá lábòsí ẹgbẹ́ ọmọlàkejì imande nàdúà bẹ́ẹ̀ ni tó bá ní ìkùnsínú tẹ̀bẹ̀lẹ̀kun sẹ́lòmíì tó bá ń ro ohun tí ò da sẹ́lòmíì imande nàdúà bẹ́ẹ̀ ni kò sí iyèméjì ń bẹ́ẹ̀ béèyàn bá ní tó bá hold grudges sí ọmọlàkejì tó bá ní èrò tí ò dáa bad feelings towards others gbogbo àwọn nǹkan yìí máa dènà àdúrà ẹ̀ṣẹ̀ yìí máa dènà àdúrà ṣùgbọ́n èwo gangan ni méjọ́ láyé lónìí nísìn ẹlòmíì aláàmú ní ọlọ́wọ́n ọba lọ́lọ́wọ́n ọba wa àdẹ̀ lè bá sọ̀rọ̀ tábàrò nísìn tán pè ní àdúrà àdúrà yìí ṣe one way conversation two way conversation ní àdúrà bó bá sọ̀rọ̀ ọlọ́run ó dá ọ ọlọ́run bá sọ náà èyí pé the uni asitẹ́jì bùlàkùn ó ní ẹ pè mí máa dáhùn látìgbà tí wọ́n ti ń pọ̀ ọlọ́run ọba tó ti ń gbàdúrà ṣọ́lọ́ ń da ẹ lóhùn rí àkọ́kọ́ nìyẹn èèyàn ọmọ ọlọ́run ọba ni sheikh ibrahim yas gbogbo àwọn wòlíì ọlọ́run ọba nìyẹn sheikh kọ́dírì jìlání àjìlání gbogbo àwọn kọ́sọ́sọ́lá ọ̀sọ̀ràhù gbogbo àwọn wòlíì ọlọ́run ọba yẹn wọ́n dé ọlọ́run ọba mọ̀ náà fi ní àwọn àpẹẹrẹ táfi mọ̀mọ́ yìí pé balẹ̀ háyà òní dárọ́ bíi him yóò zakun torí pé wọ́n sì ń exist bígbà pé wọ́n bẹ láyé ni pẹ̀lú pé tíbẹ̀ pé wọ́n ti fi wọ́n ti kú láyé lọ. so èèyàn mọ lọ́wọ́n ọba báwo lèèyàn ti wá mọ lọ́hùn ó mọ lọ́hùn láti ibi yìí pé ó tóbi ó mọ lọ́hùn láti ibi pé kò sí tí ó lè ṣe ó mọ lọ́hùn láti ibi pé ó tó gbára lé gbogbo àdúrà tó ń ṣe gbogbo ohun tó ń kí o kàn ń kí ni o gbá lọ́lọ́wọ́n ọba o mọ lọ́wọ́n ọba o rí lọ́ba tó tó gbára lé o rí pé ọlọ́wọ́n ọba wà trustworthy o rọ́ lọ́wọ́n ọba lọ́ba tó wà reliable èèyàn rọ́ lọ́wọ́n ọba èèyàn mọ lọ́wọ́n ọba ni kò tó lè mọ̀ yí pé ó wà reliable ta lọ lọ́hun ta níjọ́ lọ́wọ́n ọba ẹlòmíì wà bẹ́ẹ̀ bá ń gbàdúrà fún nísìn adẹ̀ ládùn àwọn ògbà bẹ́ẹ̀ bá ń gbàdúrà fún nínú ẹ̀mí ẹ̀ ó lè má ṣàmí ṣùgbọ́n nínú ẹ̀mí ẹ̀ á ní ẹgbàdúrà tẹ́ bá gbà òun mọ̀nà tó wọn ò gbégbà ọ̀nà wo ló gbégbà lẹ́yìn ọlọ́run o ò tí ì mọ ọlọ́run nìyẹn so èèyàn mọ ọlọ́run ọba ni ta lọ lọ́lọ́run ọba fi máa ń júwe rẹ̀ yí pé torí àsìkò sẹ́bàlì láyìn máa fi sàmọ́ wá tiwa máa fẹ̀lá ágídì wa wal azizul ọlọ́run ọba lọba tó já sí pé gbogbo tí ń bẹ ní sánmà ń gbé títóbi fún ṣáájú kí gbogbo tí ń bẹ ní sánmà tó gbé títóbi fún òun gangan ló dá sánmà òun ni sọ́tùlì múlíkù sọ wípé wà lẹ́dí kálákọ̀ sábọ́n àsámọ́ wá ti bá kan mọ́ táwọn fi kálíkì rà mẹ́ni mi táfà òtí ń fàájì ilé bá sọ̀rọ̀ àtàrọ̀ mi fòtó sọmájì ilé bá sọ̀rọ̀ kàmá tẹ́ ní àwọn kọlùbọ̀ ilé kàlùbá sọ̀rọ̀ kà sí àwọn àrà sí òun wàlàkọ́tìtà yà ń sàmáhà dúnìyà bímọ sọ bí ha. وجعلنا رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير ọlọ́run ọba lọ́ba tó dá sánmà sánmà tọ́lọ́run tún dá tún wá wòye mímọ́ ọlọ́run ọba ogun a lè parí ẹ̀ lónìí hmm. mímọ́ ọlọ́run ọba ogun púpọ̀ ó sì kọjá tí èèyàn lè haste pẹ̀lú kéèyàn máa kánjú pẹ̀lú tó gbọ́ ọlọ́run ọba tóbi kọjá bẹ́ẹ̀ èèyàn sì mọ títóbi nìkájúwa nílé gbà ṣẹ́rí tó bá mọ ọlọ́run ọba tó bá gbàdúrà yóò sì rí bẹ́ẹ̀ tó bá lè mọ bọ́lọ̀ wọn bá ti tó tó bá sọ pọ́lọ́ wọn bá lágbájá àbí lórí ara mi mo fẹ́ kó ṣe nǹkan báyìí ọlọ́run máa ń ṣe torí pé ó ti mọ̀ fárì fún ní kọbíláńtà bùdúnì ló tó lè rí gbígbàdúrà péyàn bá fẹ́ gbígbàdúrà ó lọ́mọ ọlọ́run dáadáa bó bá fẹ́ kájú ẹ̀ mọ́ gbà ó sọ̀rọ̀ ó fẹ́ rí ipa ó béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ó fẹ́ rí àmì ó fẹ́ nǹkan lọ́dọ̀ ọlọ́run ó fẹ́ rí pé ó fẹ́ rí pa pé bẹ́ẹ̀ ni mo béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run mo fẹ́ gbàdúrà lọ mọ́ dáadáa ta níjọ́ ọlọ́run ọba yìí ló dá sánmọ̀ nígbà tó lọ́run tó wá dá sánmọ̀ tán wàhálà kọ́ sí àná sàmá dúnìá bímọ sọ bí ìhà kò tún wá dá sánmọ̀ lásán sánmọ̀ tó wá ní bátìní zọ́ọ̀yìrì sánmọ̀ ní sánmọ̀ tá à ń wò yìí sánmọ̀ tó fojú hàn ní sánmọ̀ pọ̀ nínú sánmọ̀ ọlọ́run ọba ni lọ́lọ́run fi ń júwe pé ti bá a kan mọ́ta hàn fi kálíkì ramani mẹ́ta fàwọ́tìn sánmọ̀ tó dá ìpele ẹ̀ ìpele kínní kejì kẹta kẹrin karùn kẹfà tó fi pé méje ìpele méje ní sánmọ̀ sánmọ̀ tọ́lọ́run dá nínú sánmọ̀ nìkan táàrí òun ni Baitul Mamur mọ̀láìkà seventy five thousand ní tàwa fún bẹ́ẹ̀ lójoojúmọ́ èyí tó bá tàwa fún bẹ́ẹ̀ lénìí kọ́ ni ó tàwa fún bẹ́ẹ̀ lọ́la ẹ̀ rí ẹ̀ sì gbúdọ̀ mọ̀ nínú agbára nínú àṣẹ ọlọ́run ọba nínú sánmọ̀ tó dá nígbà tọ́lọ́run tó wá ṣe níbẹ̀ sánmọ̀ tá tó wá fojú rí ó wá kó àwọn kankan síbẹ̀ zayana samadu ni àbímọ sọ́bíà ó wá dá òṣùpá ṣé ibẹ̀ tí ń gbọ́n pa ọlọ́run ọba yìí ìwọ tó bá gbọ́ tán lọ gbàdúrà wàá rápẹrẹ èèyàn bí èèyàn bá ti ń mọ ọlọ́run ọba bó bá ti ń gbọ́n pa ẹ̀ pé bọ́lọ́run ọba ti tó nì mímọ̀ ni ìmọ̀ ó máa ń jẹ́ kí gbígbàdúrà kó yá pé èèyàn mọ̀ ta lọ lọ́hun tó bá bèèrè lọ́yìn sí pé ta lọ lọ́hun ó ní ẹ̀wọ̀n mọ lọ́hun òun lọ́ba tó dá mi òun lọ́ba ó mọ̀ certainty yẹn wà enough láti mọ̀ yí pé strong èèyàn máa ń rely lọ́lọ́ ni èèyàn máa ń gbà lọ́lọ́ ni èèyàn máa ń tẹ̀ lọ́lọ́ ni èèyàn máa ń gbà fọ́lọ́ ni. wọ́n mọ ìyá tàwa kàní aláìláì fọwọ́ àṣìbò ẹni tó bá gbára lọ́lọ́run lọ́lọ́run tó fún báwo ló ti wá gbára lé ńgbà tó mọ̀ ọlọ́run ọba yìí náà lọ́ba tí ń darí gbogbo nǹkan atẹ́gùn tí ń fẹ́ òní darí ẹ̀ ilẹ̀ tí ṣú òní darí ẹ̀ ilẹ̀ tí mọ́ òní darí ẹ̀ nígbà tó ọlọ́run ọba ń darí gbogbo èyí ó tún wá fẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé òṣùpá àti oòrùn ní rẹguléètì wọn suratu yasin ló wá sọ bẹ́ẹ̀ yìí pé làṣàmùsù yẹn bẹ̀gì làhá àǹtó òjèrè kàlẹ́ kọ́mọ́rà wàlálẹ́ ìlú sábìkù nàhá wàkúlù bíbálà gíẹ́sì bàrúnà ọlọ́wọ́n ọba lọ́ba tó ń ṣètò gbogbo ẹ̀ ilẹ̀ tí ń ṣú ọlọ́wọ́n ọba ni ilẹ̀ tí ń mọ́ ọlọ́wọ́n ọba ni bílẹ̀ bá ti ń ṣú màá rántí pé ah ọlọ́wọ́n ọba ń bẹ lóòótọ́ ló ń bẹ bílẹ̀ bá tún mọ́ ọlọ́wọ́n ọba ń bẹ lóòótọ́ ló ń bẹ ìgbà míì jáde wo kò wò pé ah ọlọ́run ọba lọba tó dá àwọn iná òun mọ̀ nìyẹn wá tún wòṣùpá ọlọ́run ọba ló dé òṣùpá wá wòṣùpá yóò yọ òṣùpá ó tún padà lọ òun ó wà òun ó tún lọ nínú àmì ọlọ́run ọba ní téèyàn fi dọ́ ọlọ́run ọba mọ̀ wàhúwà lazizul hakim ọlọ́run ọba lọba tó já sí pé gbogbo àwọn nǹkan ni bó ti tó ń gbé títóbi fún wa máa ń fi láàrdì ohun tí ń bẹ lórí ilẹ̀ ń tẹ́ rí lórí ilẹ̀ ń tẹ́ rí ń tó fojú ẹ̀yìn tó pamọ́ gbogbo ẹ̀ ń gbé títóbi fún ọlọ́run ọba ni gbogbo ẹ̀ ń yin ọlọ́run ọba ni gbogbo ẹ̀ ń ṣàfọ̀mọ́ fún ọlọ́run ọba ni wọ́n wà lára sísọ làákì mo lọ́ba tó tóbi ọba ọgbọ́n kò sí tí yóò gbé títóbi fọlọ́run ìjókòó ẹni ń gbé títóbi fọlọ́run ọba atẹ́gùn tí ń fẹ́ ń gbé títóbi fọlọ́run ọba gbogbo nǹkan tó bá yẹ kó o rí ni ó mọ̀ yìí pé gbogbo nǹkan ní gbé títóbi fọlọ́run ọba lọ́wọ́lọ́wọ́ ní gbogbo ìgbà láàyè káàyè ní gbogbo àsìkò ní fi hàn yìí pé ọlọ́run ọba tóbi ìyẹn bẹ́ẹ̀ tó wá wò ọ̀rọ̀ wa ń padà sórí ìṣẹ̀mí wa gangan tí ń fa yìí pé bọ́mọ ènìyàn bá fẹ́ gbàdúrà wá wá rántí àdéhùn tó bọ́lọ́run ṣe méjì ni torí àsìkò wa ká lè tètè lọ sórí pọ́ǹtì yẹn àdéhùn wà tá bọ́lọ́run ṣe gba tí gbogbo à ń bọ̀ wá sáyé gbogbo ẹni tí ń gbọ́ mi ní èní mọ̀ ẹ́ pé mi ò wábí láti wá gbà ẹ́ nímọ̀ràn mo wábí láti wá bá ẹ sọ ń tọ́lọ́wọ́n ọba ti sọ ni nítorí pé ọlọ́wọ́n ọba ó ń fẹ́ fàkà wàlìjánà pé yẹn ó bá sí wàlìjánà àfi kó là láyé kó là lọ́run òun lọ́wọ́n ọba fi sọ pé ọba ní àti náà fi dún ní ìyá azànà tá dáadáa ń bẹ fún yín láyé kẹlẹ̀ là láyé wọn fi hàn ákùnrin ti azànà tá kẹlẹ̀ là lọ́run nítorí pé bí bá là láyé bí ó bá là lọ́run òfò ló ṣe wà údíkílẹ̀ àlìjánà tàfàkọ́ di fáàzà ẹni bá wà ló jèrè òun ló jẹ so bó ti wá là láyé bó ti là lọ́hùn ó wá ládéhùn tó bọ́ lọ́ ṣe gbogbo ẹ̀dá gbogbo ẹ̀dá even if you, are, if you are not of the same faith gbogbo ẹ̀dá i mean humanity to all mankind labọ́lọ́wọ́n bá ṣe àdéhùn yẹn gbàdá bọ̀ wá sáyé pé ìyá ká nàbùdó wá ìyá ká nàbùdó wọ́n lọ́wọ́n bá bàbá dénú ayé àdéhùn pọ̀ tí wọ́n bá wá ṣe tó gbàdéhùn pọ̀ tó bá wá ṣe. ألم أعد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأعبدوني هذا الصراط المستقيم àdéhùn pọ̀ tọ́lọ́ ń bá wa ṣe yí pé tá a bá dénú ayé á jẹ́ nǹkan á déèyàn nǹkan báyìí ń bẹ wa ọlá ń bẹ wa ìkẹ́ ń bẹ wa àdéhùn pọ̀ tọ́lọ́ ń bá wa ṣe ṣùgbọ́n wà ládéhùn tá a bọ́ lọ́n ṣe akùnà díẹ̀ òun ló fa táládùá àfipọ̀ láyé tí gbígbàdùá ò wọ́pọ̀ mọ́ àwọn tí ń gbàdùá pọ̀ ah ẹ bá lómi tí ń gbàdùá yóò pariwo yóò fò yóò ṣe gbogbo ẹ̀ kò ì mọ̀ ọ̀tọ̀ ni àdúrà ọ̀tọ̀ lọ̀rọ̀ sísọ èèyàn lè máa gbàdúrà èèyàn lè máa nìsín mo gbàdúrà fún wákàtí mẹ́fà ọlọ́run sì máa ní ọ̀rọ̀ lásán ní sọ kò gbàdúrà ọ̀tọ̀ ni praying prayer praying prayer is different from saying words èèyàn lè máa ní yóò dáa fún ọ ó ṣoríire kó ẹ pọ́rọ̀ lásán ní wí kò gbàdúrà àdúrà kọjá ayé físíkà ó wọnú spiritual wá sínú físíkà wáyé pé sọ́wọ́tò ìbákọ́ra ní walẹ́dínà yúmínú náà alẹ́dínà yúmínú náà bèlègébì àwọn tó nígbàgbọ́ nu ọlọ́run ọba láìrí ó pe àṣẹ ní wá látinú ayé tá a rí wá sínú ayé tá a padà rí níbí ayé ìkọjá pé nǹkan ta kàn fojú rí gbogbo aláyé lónìí nísìnyí níta gbàgbọ́ ni níta bá rí a gbúdọ̀ rí nǹkan ká tó lè gbàgbọ́ nǹkan tó bá rí o lè gbàgbọ́ nú ẹ̀ you must see before you believe faith ò dẹ́n ṣe of sight ìgbàgbọ́ ìṣe ta gbúdọ̀ fojú rí ná a gbàgbọ́ náà ká tó ṣe kíni ká tó rí believe ni ó gba wájú before sight so bọ́lọ́wọ́n bá ti ń ṣètò ẹ̀ nìyẹn ó mọ lọ́wọ́n ọba lórí ìlànà bẹ́ẹ̀ ìyákànnà búdù àdéhùn náà ni pé ìwọ lọ́wọ́n ọba ìwọ nìkan láàmọ́ sìn that means kò sẹ́ni míì tó wà worthy of our worship àfiwọ́ lòun ìyáka. Hmm nàbúdù ìwọ ọlọ́run ọba nìkan lámọ̀sìn ó ń túmọ̀ sí pé òun nìkan lámọ̀sìn tá a bá ní lámọ̀sìn ẹlòmíì bí libu yìí pé bí n bá ti forí balẹ̀ fún nǹkan míì ẹ tí lè sọ pé mo ti ń sin nǹkan míì ẹ límìtì ẹ sórí pé mo forí balẹ̀ nìkan ìforí balẹ̀ lọ̀gá ẹ̀ òun nìkan lọ̀gá òun a lè gbà pé òun lọ̀gá yìí pé o ṣẹbọ pé o forí balẹ̀ fún nǹkan míì yàtọ̀ sọ́lọ́run ó sin nǹkan míì yàtọ̀ sọ́lọ́run òun lọ̀gá ẹ̀ṣẹ̀ lóòótọ́ ṣùgbọ́n lọ́mọ yìí pé nǹkan tó bá nǹkan tó bá ti lé béèyàn bá lé tó lé tó lé tó lé tó wá lé lálẹ́ jù ó ti ń sìn lọ fura ó ti ń sìn nǹkan náà nǹkan tó bá ti ń lé lálẹ́ jù ó ti ń sìn nǹkan náà hmm. bó bá ń lé ìbàjẹ́ owó ìbàjẹ́ ọlá ìbàjẹ́ ayé ṣé rí gbogbo owó níní ìbàjẹ́pò position wealth gbogbo àwọn nǹkan worldly affairs ayé hmm. let's let's eh, ká mu ní the whole ká encompass ẹ gbogbo nǹkan tó bá ti wà worldly tó bá ti ń le tó bá ti wà out of God tó bá ti wà out of the almighty Allah tó bá ti kú òun ọlọ́wọ́n ọba tó bá ti ń le lálejò ó ti ń sin nǹkan ẹnìyẹn ó dẹ̀ mọ̀ ó fura ó ti ń sin nǹkan míì yàtọ̀ sọ́lọ́hun hmm. èèyàn máa ń sin lọ́wọ́n ọba ìyáka alóhùn nìkan nàbúdù lámàsìn ó túmọ̀ sí pé ọ̀dọ̀ ẹnìkan ládàárẹ̀ ti gbogbo attention wa sí ṣọ́bẹ̀ ọlọ́run nìkan ló direct attention sí ìwọ tó já sí pé tó bá sin lọ́wọ́n ọba tó bá lè sin lọ́wọ́n ọba lásìkò tó ń sin lọ́wọ́ gan ọkàn ò sí ibi tó ń kí ibi ayé ló wà ibi ọjà yẹn ló wá ibi bí n ti báyé mi ò ti da bí n ti ṣe gbẹ ibẹ̀ lọ́kàn ẹ wá ọkàn ẹ ò sí bí n tó ń ṣe so a gbúdọ̀ mo ti sọ lẹ́ẹ̀kan yìí pé a lè parí ọ̀rọ̀ náà lónìí. ṣùgbọ́n alihamudulilayi rabbil alamin. a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run a dúpẹ́ pọ̀ àfa wa sheikh muhammad jamiu tihamiyu ìyanu ọlọ́run ìyanu ọlọ́run lẹ ń gbọ́ yìí àwọn náà lẹ ń rí yìí ọlọ́mọsà jẹ́ àárín yín pẹ́ ọlọ́run jẹ́ ṣe dáwà náà pẹ́ ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah gbogbo àyàn náà ń béèrè lọ́wọ́ pé àńjọ làáfà yóò tó wá làáfà yóò tó wá ìdí nìyẹn tá a fi tún wá wọn kàn tá a tún fi gbé wọn wá sí orí ètò lẹ́ni ọlọ́run mọ́jọ ọba jẹ́ ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run la Facebook àbí social media wo làwọn yẹn lè wáyé sí báwọn yẹn tẹ́ text ẹ sí. bẹ́ẹ̀ ni at gbogbo ẹ̀ sheik ìyanu ọlọ́run. sheik ìyanu ọlọ́run mm. tó bá tó kó sheik ìyanu ọlọ́run ó gbé ogbé wa bó ti rí nù ni náà làwọn afa ti sọ yẹn ó tẹ̀ bá tó kó sheik ìyanu ọlọ́run gbogbo ẹ̀ lẹ́mọ̀ rí. ṣùgbọ́n kẹ́kẹ́ tó máa lọ mi ò fún yín ní ẹ̀bùn tí ẹ mú jíṣẹ́ lé ẹ jẹ́ ń fún yín ní ìtẹ́ kan látọ̀dọ̀ bàbá wa Dr. Ahmed Salahuddin aláṣẹ àtolúdarí iléeṣẹ́ Standard Group of Company. a kí wọn púpọ̀. bàbá wọ́n ní ti bá wọ́n ní àwọn afáà tó bá ti wá láwọn afáà tó jiná tààrà tí tó yẹ pé àmọ̀ pé bẹ́lọ̀n bẹ́lọ̀n ni wọ́n tó bá ti ń jòkó lórí tẹ́lẹ̀ tó fi ń bẹ́lọ̀n sẹ́ni gbogbo ológo standard lọ́wọ́ bẹ́ẹ̀ kílèsí kílèsí àwọn kọmọ wa di wàrà makanan aliya àwọn náà ni a fún yín ní ìtẹ́ máa dẹ̀ fún alhaja wa damorij ń fún yín bàtà náà ẹ máa mú lọ. jẹ́ ń bá orí ah, dáadáa ni wọ́n wọ́n ti wá bí ilé dáadáa so dákun tí wọ́n fún àwọn mọ̀mọ́ tó yé ẹ̀bá délé ẹ̀bá ṣíbà wọn. màá tó wá fún yín náà nǹkan parun torí àwọn àbúrò wa tàbá délé àwọn mọ́ńtì tiẹ̀ á fún yín náà kẹ́ tó máa lọ ìgbẹ́ náà ni á fún yín pẹ̀lú ògbọ́n màá sì fún yín lóróró méjì òróró méjì àwọn kan mi inú àmà kó fún Sheikh Jamiu ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn torí pé ìkànnì àwọn tí wọ́n gba ẹ̀bùn wa tí wọ́n gba ìbéèrè wa wọ́n ti wà rán báyìí láti wá gba ẹ̀bùn wọn alhaji wa hussein àwọn náà wọlé nísìn láti wá gba àwọn ẹ̀bùn tí a fẹ́ fún wọn kẹ́ ẹ lè rí i wípé àwọn ẹ̀bùn yìí sẹ́ à ń pín gbogbo ẹni tó kù tẹ́ fẹ́ kẹ́bùn wá fún ẹ̀ tẹ́ máa kó mọ́ o èyí tán kó wa àti ń pín o tẹ́ fẹ́ tán o ọlọ́wọ́n gbọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ìjà dúkìá lọ́wọ́n